àwọn tí a ti kà ń bẹ̀. Wula wọ́n ní ní ibi tá a kà tán nù tíra kìtàbù tawhidi yìí ara nfaani ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni alikawufu mina shirki èèyàn máa bẹ̀rù àti mú nǹkan míì má ọlọ́run èyí tá ń pè lẹ́bọ ìyẹn ni pé kò sẹ́ni tí ò lè ṣẹbọ ìtumọ̀ rẹ̀ nu àfi kéèyàn máa bẹ̀rù kọ́ máa sá kọ́mọ lákìyèsí yá sẹ́ńtì ń ṣe yìí ṣe ǹtí máa mú nǹkan mi pẹ̀lú ọlọ́run alkhawfu min ash-shirki. al-mas'alatu thaniya nínú tí a kọ́lẹ́kọ̀ọ́ nínú báàbù tí a ṣẹ̀ṣẹ̀ kàtá yìí anna ar-riya'a min ash ta lè tó sì jẹ́ pé nínú ọ̀nà mú nǹkan mi mọ́ ọlọ́run tá à ń pè ní ṣíríkù ni òun ni ar kárí mi ìyẹn ni pé iṣẹ́ tó yẹ kéèyàn ó ṣe nítorí tọlọ́hún ká máa ṣe kọ́ máa wà lérò wa pé kí wọ́n rí mi pé mi ní í ṣe é anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni mina shiriki inú ran ìdá nǹkan pọ̀ mọ́lọ́hún ni ní kéèyàn máa ṣe iṣẹ́ ìbáadà tó yẹ kó ṣe fọ́lọ́hún ń ṣe fọ́lọ́hún o ntí òjò jẹ́ shiriku akibaru nu o lànàbí fi sọ pé sọlọ sọlọ ṣerikun asgaru ìdá nǹkan pọ̀ mọ́lọ́hún ni àmọ́ tí ó sọ yàn di kèfèrí tí ó mú yàn kó nu islam torí pé kìí ṣe pé irun tí ń kì í ó lòun ò kí fọlọ́hún mọ́ ẹ kùrùkẹrẹ rẹ tí ń ṣe ń bi mọ́sálásí kò pé òun ò ṣe ń torí tọ́lọ́hún mọ́ àmọ́ ń tún ní láníyàn pé kí wọ́n rí i pé mọ̀ máa kí kí wọ́n rí i pé èmi mọ̀ máa ṣe eléyìí náà léwu o kọ́dà nù hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní tọ́ba díjọ́ gbẹ̀ndé alikiyama àwọn ìrìn èèyàn mẹ́ta kan nínú àwọn àkọ́kọ́ tọ́lọ́wọ́ kọ́ ni wọ́n fi kó iná tí wọ́n fi jóná ọlọ́mọṣẹ́wá lọ́mọ kí ni àwọn ọ̀ràn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ rìyáwó yìí ló kó bá wọn o àkọ́kọ́ nu ọ̀rọ̀ jolóhùn tàálàmà alukur'an wa àlámà ẹni ó kí alukurani tọkọrọ ọlọ́run òun náà mà ó sì tún kọyàn kí ni wàá fà á kí wọn fi ní wọn wọ lọnù náà òun ni pé àròyà gbogbo à ń kéwú à ń kọyàn à ń ṣe wáàsí kò sí nǹkan kan tí ń bẹ lẹ́mìí pé kí wọ́n mọ̀ pa wà lámà ṣe kí wọ́n rí i pé áà tí ń bá ń tànkàrà kéwú báyìí tí ń bá ń ṣe tìláwà báyìí kódà ń bẹnu hadithi pé òun náà wà yóò ṣe mà ńgbà tó lọ́n bá ní ká màláìkò mu lọ nùnà ńgbà wọn yóò wà pé a qara'tu al-Qur'ana fika wa 'allamtu olúwa mo kí al-Qur'ani mọ́ mà kọ́dà mo tún kọ́ àwọn èèyàn ọlọ́run ní ká màláìkò máa dá lóhùn pé kadhabta òkúrọ́ ni ọ́ wa innama qara'ta li yuqal gbogbo ń tó torí ẹ̀ kéwu láyé ní kí wọ́n lè pọ́ ọ wọ́kọ́lì kíìlà wọ́n sì ti wí torí náà ntọ́fẹ́ gbà láyé òun náà wọ́n ti fún ọ ní lónìí yìí kò sí nǹkan kan tó gbà ń bí po kéwu mọ́ ọlọ́nkọ́ mọ́ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ o àmọ́ ẹ dákun ẹjẹ́ àfẹ̀sí káfí má pàtàkì al-ikhlas àwọn àgbàlagbà tí wọ́n bá túmọ̀ al-ikhlas níjọ́ wọn ni ká fọ ẹ̀sìn mọ́ kí ni wọ́n pè é kànga ìfọ ẹ̀sìn mọ́ kànga ìyẹn ni pé má jẹ́ nǹkan kan nú májè nǹkan kan ó jẹ́ tẹlòmíì tọ́lọ́run nìkan ni ojú ọjẹ́ torí náà eléyìí ni inú hadithi tí mo ní anabi láwọn mẹ́ta kí n dáko àwọn méjì tó kù inú ra àwọn méjì tó kù òun lẹ́ni tó lówó ń kọ́ mọ́sálásí ń tọrẹ ń yọ zaka ń tọ́jú ọmọ òrukàn gbogbo ń tọ́ da náà ní í ṣe gbọ́dọ̀ tiẹ̀ náà bá tún wá fẹ́ jásí náà òun náà ó ṣe mọ̀ òun náà mọ̀ pé òun ṣe báyìí òun ṣe báyìí olùwọ́n ní káwọn màláìkọ sọ fún kí kazabta irọ́ lọ pa o wa innama gbogbo ń tó ṣe láyé òun lè kọ́ jawad kí wọ́n lè ká lamani ń ta ọrẹ gbogbo ń tó torí ẹ̀ ṣe nù wakọ́d kíìlà wọ́n sì ti wí ẹ̀ríran ẹlẹ́kẹta kọ́dà yọ kẹni tí ọjàgun sójú ọ̀nà tọ́lọ́hún kọ́dà ẹ̀mí rẹ̀ lè bọ́ sójú ọ̀nà tọ́lọ́hún àmọ́ àníyàn kí wọ́n rí i pé àà. bó ṣe hadithi yìí kí le pe pé ṣùjá pé akínní tọ́ba ń jà lọ́ba yìí olùwọ́ ni wọ́n kọ́ di kíìlà wọ́n sì ti wí wàyú umaru bihi ilana rí jahannam anabi làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí inú àwọn tí ó wọ̀ná iná jahannama ni wọ́n wa kọ́lọ́nkọ́ mọ́ sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ o àmọ́ káwa náà kẹ́kọ̀ọ́ ń bi eléyìí anna riyaa mina shirk. inú ran ìmú nǹkan pẹ̀lú ọlọ́run tọ́lọ́run ọ̀gbà wá láyé tí ọ̀fẹ́ òun ni ká máa ṣe kárí mi kọ́lọ́n kọ́ máa ṣàlà wá ń bẹ̀. àmọ́ o almasalatu thalitha annahu mina shirki al-asgar annahu mina shirki al-asgari inú ran anabi ló pe bẹ́ẹ̀ sọlọ sọlọ pé ríyáwó ẹ ṣe inú ran ashirikul akbaru níta ń pè ní ẹbọ ńláńlá ni tí mú yẹn kó nù islam. No ntí ń jẹ́ sẹ́ríkù asgaru ni pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni olúwa ò sì fẹ́ àmọ́ràn ìmú nǹkan pọ̀mọ́lọ́n kékeré ni tí e sọ ní di kèfèrí ìbéèrè lè wá wá pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá ní wọ́n wọ̀ náà yìí tí wọ́n ti jẹ́ àti sàlàyé fúnra wa ń bì í pé ìwọ náà kò tún máa pè yẹn di kínni ó di ìtumọ̀ ìwọ náà ni pé yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ bọ́bá ìpọ́lọ̀ ń bá wá rí i pé ìmánì rẹ̀ ọ̀yọ́ tán àti wí fúnra wa ń bì mọ̀nká náà fi kọ́lìbì yìí mẹ́kọ́lá habbatin min khardalin dákàlẹ̀ aljanna yọ padà wá wọ aljanna ẹ̀rọ àwọn tí khalidina fiha àwọn tí ọmọ gbénu nágbére òun lẹni tí ọba ti kó mùsùlùmí tó di kẹfẹ́rí wàlẹ̀ ayáwó billahi azza wa jalla. الرابعة أنه أخوف ما يخاف منه ma yukhafu minhu ala salihin. kárí mi ẹbọ kékeré ìmú nǹkan pọ̀mọ́ lọ́n kékeré yìí kódà òun lọ yẹ kéèyàn máa bẹ̀rù jù kẹ́ni ọlọ́run bá ti ní kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ ẹni tí ń ti ń sin lọ́hùn ntọ́ yẹ kọ́ máa bẹ̀rù jù gan-an òun ni ashirkul asgar gẹ́gẹ́ bá nàbì ti wí sallallahu alayhi wa sallam torí bẹ́ẹ̀ yẹn bá ti bá ẹ̀sìn débì kan táwọn èèyàn ti mọ̀ ní mùsùlùmí ọlọ́mọdé ara padà sí ibú òun náà mọ̀ mọ̀ pé kọ́dà kí wọ́n tún rí òun bíi tá a ti ń lọ fèrí kalẹ̀ fún nǹkan mi èèmọ̀ ni ó jẹ fáwọn èèyàn àmọ́ tó yẹ kó máa bẹ̀rù ni pé kóun ó rí mẹ́ẹ̀ ní mùsùlùmí táwọn èèyàn rí mùsùlùmí yìí náà kó ìsepá níyàn òun tọ́lọ́run rí táwọn èèyàn ò rí ọ̀tọ̀ ni òun ló fi jẹ́ pé ní ntọ́ yẹ kéèyàn máa bẹ̀rù jù bọ́lọ́mbà ti ní kéèyàn jẹ́ ni ti ń sin lọ́hùn òun ni ọ̀rọ̀ àríyáwó yìí o kọ́lọ́nkọ́ mọ́ sàṣàánú wa o. alhamisa kurbul jannati wannar nínú ti àríkà nínú báàbù tí ọlọ yìí òun ni pé àtàlìjánná àti iná kò sọ́kan tó jìnnà ìyẹn ni pé iṣẹ́ tí mú yẹn wà lìjánná ó jìnnà iṣẹ́ tí sì mú yẹn wọ nánà kọ̀ lọ tiyan tiyan tí ọba ti bá tọlọ́hún mú kò sí pé nínú tí ó mú wọ nánu ó sì lè ṣiṣẹ́ kékeré kọ́ bá tọlọ́hún ọba mú kò pé tí ó mú wọ àlìjáná nù. asadisa ẹlẹ́kẹfà aljamu bayna qurbihima fi hadithin wahidin pé àlìjáná àti iná òjìnà yìí náà àrí méjèèjì kà nínú hadith ẹyọ kan nínú báàbù tọlọ yìí kí ni hadith náà kàn ra wa létí. naam. أن من مات وهو يدعو من دون الله, من دون الله ندا دخل النار ومن لقي الله لا يشرك به شيئا دخل الجنة ẹni tó bá lọ bọ́lọ́ ńjọ́ tó lọ pàdé rẹ̀ tí ò sí ẹbọ lọ́rọ̀ ẹ̀ ọmọ àlìjánná ni ẹni ó bá sì lọ bọ́lọ́ ńjọ́ tó kú ò láyé tí ṣíríkù ń bẹ pẹ̀lú rẹ̀ ẹbọ ìmú nǹkan pọ̀ mọ́ Ọlọ́hun kọ́dà bó kírun kọ́dà bó gbáwẹ̀ dakala an-nar yọ wọ náà o ìyẹn pé qurbul jannati wan nar ọ̀nà àlìjáná ó jìnnà ọ̀nà nánà ó sì jìnnà ọlọ́run kọ́ sa ṣe wá lọ́mọ àlìjáná kọ́ mọ́ ṣe wá lọ́mọ aná. asabi'a ẹlẹ́ẹ̀keje anna man laqiyahu la yushriku bihi shay'an dakhala aljanna wa man laqiyahu yushriku bihi shay'an dakhala an-nar walau kana min a'badi an-nas wal-'iyadhu billah. ẹ̀rẹ́ àdéhìí ta kà fúnra wa nísìnyí náà ni sheikh tún rìpíìtì yìí wọ́n wá fi kíní kan parí ẹ̀ pé wàláwù kánà mí àbàdì náà kọ́dà bó epo òun ló sin lọ́hùn jù òun ló sin lọ́hùn jù àmàlákìyà lọ́ha yusuriku bíhi ṣèyà tòun ti bí ti ń kírun bí ti ń gbáwẹ̀ ń lọ àjè lọ́dọọdún síbẹ̀ náà àṣírìkù èpè nǹkan míì lẹ́yìn ọlọ́run ìsìn nǹkan míì lẹ́yìn ọlọ́run òkú ọlọ́rọ̀ ẹ̀ walau kana min àbàdìnnà kọ́dà bọ́ jẹ́ nínú àwọn tó mọ ọlọ́run sìn jù bọ́ba ti mú ẹ bọ àṣírìkù ìsìn nǹkan míì pẹ̀lú ọlọ́run mẹ́rù ẹ̀ dákàlà náà ọmọ náà o kọ́lọ́nkọ́ sọ wa ń o. àsàmìnà المسألة العظيمة سؤال الخليل له ولبنيه وقاية عبادة الأصنام ẹ̀rẹ́ kọ́ ńláńlá tá ibrahim babanlawa Nabi ibrahim aleyhi salam tó kọ́ wa anabi ọlọ́run tí ń tún wá ń bẹ ọlọ́run pé wàjúnúbù ní wàbàníyà anna abudal asinam ẹ olùwádàkùn àtẹ̀mí àtàwọn àrọ́mọdọ́mọ mi dákun ọlọ́run gbé wá jìnnà síbi ìṣe ẹbọ ìbọ̀rìṣà bá anabi ibrahim bá ń bẹ̀rù tí ń bẹ lọ́n yìí kí n tèmi rẹ̀ tẹ́mi wọ́ balẹ̀ tí a máa gbà káwọn èèyàn tàn wá pé ọba fẹ́ rí ọmọ àlìjánná ẹ̀sà wọ àwọn àwọn lámọ́yìn ògbóró àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀tàn ni o anabi ibrahim aleyhi salatu salam abul amdiya ẹ̀rù ń bà kọ́dà ń tún bẹ lọ́n pé ọlọ́run bó ti ṣe mí là nábì yìí mọ̀jẹ̀ ń tún rí ní tí ó gbé mi àtàwọn àrọ́mọdọ́mọ mi lé dọ́bí tá a fi máa tún bọ̀ nǹkan míì lẹ́yìn ìwọ ọlọ́run ọba alimasalatu alaazima. Al ọ̀rọ̀ ńláńlá lélẹ́yìí o. àtàsíà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀tìbáruhu bí xaalil aksari anabi ibrahim ń gbà tí ń bẹ ọlọ́run ọba yìí wàjúnúbu ní wàbàníyà anna abudul asinam. ó fún wa la pé sẹ́rù kan bá anabi ibrahim lásán láìsí di ni ẹ̀rù ọkàn bá ìnáhùnà abdulhalna kẹfìrán minan nas. olóhùn ti rí ọgọ́rùn èèyàn tí ṣètọ́ ni ti sọnù táwọn náà ti ń mú nǹkan mí pẹ̀lú ọlọ́run àṣẹ nínú tó yẹ kó máa dẹ́rù bá a yàn òun ni kéèyàn ọ̀rọ̀ àwọn tó sọnù tó pọ̀ kìí ṣe pé báwa ti ń wo lónìí pé ẹlòmíràn máa tan rẹ̀ pé òun nìkan kú kọ́ kí ló ní ọlọ́run lá ń bi kọ́ jẹ gbogbo yín yá torí nu tẹlomi fi ń tẹrẹ níbi àṣàdúró báwọn ṣe wá pọ̀ tó yìí náà ẹ rí báwọn yẹn ti ń kún bẹ́ẹ̀ ni kí lọ́kàn ọlọ́run pẹ̀lú wọn ń kún bẹ́ẹ̀. nínú hadithi kan anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni bọ́lọ́mbà bíi anabi adama pé nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ kí ni nasibu ti ná nbẹ nínú àdìsí kan pé anabi adama ọmọ mú nine hundred ninety nine nínú every one one thousand pé àwọn tí ó wọ̀ náà ni ọlọ́nkọ́mọsẹ̀mí rẹ lọ́mọ náà ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lo pé àwọn èèyàn pọ̀ yọ dẹ́rù bọ́ ni pé à. Ah, agbára ṣètọ́ ni sì káwọn èèyàn ibi wọn ti pọ̀ yìí má sọ ọ́ dẹ́tàn tí ó máa tàn ọ́ pé àkúpọ̀ mẹ́ akọ̀ ń gbé ọ kò ní ọlọ́run ọba láàbí gbogbo yín ẹgbẹ́ náà àdìsí náà làwọn àna ìnsàkùn wà jìnnàkùn wà awàlàkùn wà àkìrọ̀kùn bí gbogbo yín àtẹ̀yìn àtàlìjànú yín àtàwọn tó ti lọ àtẹ̀yìn tẹ̀ ń bọ̀ bí gbogbo yín bá panupọ̀ lórí pé a máa kẹ̀yìn sí tọ́lọ́run ni kò ní ọlọ́run làkọ́jẹ́ kò ní làkọ́jẹ́ gbogbo yín yá gbogbo yín bá sì lẹ panupọ̀ ẹ máa tẹ̀lé tiẹ̀ kọ̀nà ní nǹkan kan kò dín nǹkan kan kù nínú ọlọ́ọ̀lọ́hún kọ́kẹ́ gbogbo yín náà ọlọ́nkọ́ mọ́sá àpáwọ́pọ̀ kẹ́ o. àlàáhùn àṣírọ̀ ẹlẹ́kẹ̀wá fíhì tafsiru la ilaha illallah àrígbọ́n àríkànnà báàbù tọkọjá yìí náà kí tafsiru kí lálàyé lórí la ilaha illallah ìyẹn ni pé kò sẹ́nìkan tọ́tọ́ sí kájọ́sìn fún àyàwó olúwọ́ allah kama dhakarahu al-Bukhari kọ́dà àríkà bẹ́ẹ̀ nínú àdéhùn tí sheikh muwa nínú sahihu al-imam al-Bukhari rahimahullah alḥadiyata ashara ẹlẹ́ẹ̀kọkànlá fadilatu man salima min ash-shirki àti ọ̀làǹlàǹlà ń bẹ níbi kọ́lọ́wọ́n ọ̀làǹyà níbi ìṣẹ́bọ ẹni ọlọ́run bá kó yọ tí ṣíríkù ọ̀kọlù fadila ọlá tó pọ̀ ni o kọlọ́nkọ́ mọ́sá dẹ́mi wa àti ẹ̀yin náà kọlọ́nkọ́ da wa ń wọ lábẹ́ kò sí pé gbogbo ọ̀nà kọlọ́n mẹ́jà kọlu síríkù kọ́mẹ́jẹ síríkù ọkọlù àwa náà torí pé n tó burú òun ni kéèyàn ṣẹbọ kó pe nǹkan míì kó ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́run débi tó lu ọba fi ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma liman yasha gbogbo ẹ̀ṣẹ̀ lòun lè forí jiyàn o ẹ̀ṣẹ̀ kan tó wọn ò ní forí jiyàn òun lẹ̀ṣẹ̀ kéèyàn ọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run kọ́mọ́sá la àtẹ̀mí àti ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àdóbá yìí náà káfí fààyè béèrè kalẹ̀ hàdà wàlláhu ta'ala alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in so bóyá lè ní táìmù fún béèrè díẹ̀ lónìí inshàlá. ẹ̀rẹ̀ mọ́ mo ní márùn márùn sọ̀rọ̀ bá gba márùn àkọ́kọ́ ẹ̀tún mú àwọn márùn mi náà ìta bá fi dé tọ́jú bá fi lọ. àwọn obìnrin wọ́n lè kọ ìbéèrè tiwọn. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وأحل الله البيع وحرم الربا رولو وباني أنه سورة البقرة olùwàní kéèyàn ọtajà kí arajà halali ni o ẹ̀rí tóun ṣe léèwọ̀ òun ni àríbà òun ṣe òwò kan ọwọ́ ayẹ kó béèrè pé ṣé ní òwò tí olúwa ní àhàlọ́lọ́hù àlùbẹ́yì tọ́lọ́n lòun ṣe ní halali ni àbí wàhárọ́mọ́ àrùbá ní tìtorí ìtaba kábẹ̀rẹ̀ àyà yìí àyà two seventy five nínú sọ́rọ́tò bákọ́rà olúwa ní àwọn kan máa wí iná mẹ́lbẹ́yìí mẹ́sìlò rìbá kò sí yàtọ̀ ń bẹ́ẹ̀ kéèyàn tajà kọ́rajà àti kó fowó sí báńkì kó lé ẹbẹ yẹn gé ni ẹbí profit náà ni olùwà ní òrí bẹ́ẹ̀ o kí wàá làwọn tí a fi mọ̀ pé halali leléyìí ọjà leléyìí haramu leléyìí rìbá leléyìí òun láwa sọ fúnra wa nísìn àmọ́ ntí ò sí iyèméjì ń bẹ̀ ni pé ntọ́ bá tó pure tọ́jẹ́ pé à ń tajà à ń rajà ní lóòótọ́ olùwòsílẹ̀ wọ̀ o mo sì ti fún wa bíi pé kọ́dà ogboru àwọn nǹkan báyìí kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa wádìí pé sànàbì taru ọjà báyìí rí sànàbì raru ọjà báyìí rí èyí wọn sọ̀rọ̀ ìbáadà ẹ̀rí ọ̀rọ̀ tí ìbá ti ṣe ìbáadà níta wà ń bẹ̀ ni pé ṣé haramu ni àbí halali nínú àkọ́kọ́ ntí a fi mọ ọjà tẹ ni wọ́n ń tà yìí bóyá ahalallahu bẹ́yà bóyá wàhálọ́mọ àrìbá òní pé ntọ́lọ̀ ń pè ní bẹ́ẹ̀wù tó yọ̀ǹda fẹ́mi pẹ̀lú rẹ wọn yẹ garanti ojú owó bẹ̀ǹlẹ̀ èrè àfọkọ̀ píríncípù nù gbogbo àhàlàlọ́hù àlùbẹ́yì. kátajà kárajà tí ń jẹ́ halali nù sẹ̀rí àtọ̀lọ́hún àì garanti ojú owó pé yóò pé à ń bẹ̀ǹlẹ̀ pé kọ́dọ̀ gbọ́dọ̀ tún lé. ntí ń jẹ́ owó ni pé abọ́lọ́run ọba dúró àfi fifty thousand bẹ̀rẹ̀ rẹ̀ bó bá wọ ọlọ́run á rí fifty thousand yí padà kọ́dà á wá rí five thousand bó bá wọ ọlọ́run á rí fifty thousand tá a kó sí yí padà kọ́dà yíyún nìkan kọ́ á tún rí twenty thousand bó bá sì wọ ọlọ́run gbà míì kọ́dà fifty thousand tá a dà sí yí thirty láàrin bẹ́ẹ̀ òun gun ò ní pé mọ́ gbèǹlé ká máa ṣẹ̀ṣẹ̀ wá béèrè èrè gbogbo bí tí ọba ti ṣe léyìí ń bẹ bẹ́ẹ̀ bá ní àhálàlọ́hù bẹ́yà rìbá ní ń jẹ kìí sówó gbogbo òwò téèyàn bá ń ṣe gbogbo ọkọ tí wọn bá rí wọn ó pè é à ń ta góòlù à ń ta sílvà ẹ à ń ṣe mmm à ń ṣe ọkàn gbogbo gbogbo ohun tí ọba ti jẹ pé kò sí ní tí ó sojú owó rẹ o kọ́dà iye báyìí ni ó tún ló tún máa jẹ lérè bàbá ti jọba àwọn onírú èyí tẹ wí wa harrama riba ntọ́lọ́ ń lòún ṣe léèwọ̀ náà nù. nínú tí a tún fi mà bọ́yá owó tí wọ́n ń ṣe yìí ahallallahu al-bay'a àbí wa harrama ar nǹkan kan ń bẹ tí olúwo yọ̀ǹda fún wa bàbá la fẹ́ máa ṣòwò bàbá ti clear ti harama riba tán inú ọmọ ẹ̀yà riba òun là ń pè ní algararu al algararu ntí o tí o yé ẹni ọ̀tajà ọmọ ntí ọ̀ta ẹni ọ̀rajà náà ọmọ ntí òun rà èèwọ̀ nínú sẹ̀ríà. No gáràrú yìí wá pé sí àìmọye ọ̀nà ẹ̀jẹ̀ ń fún lápèjúwe kọ́dà ẹ lè máa ń tẹ́ ra kẹ́ ẹ máa ń tẹ́ ta àmọ́ ń tọ́yẹ kẹ́ ẹ fẹ́nu rẹ̀ jóná kẹ́ ẹ panupọ̀ lórí ẹ̀ níbẹ̀rẹ̀ ọjà àìpanupọ̀ yín lórí ẹ̀ ò lè sọ di haramu. àfa yunus a ah, tíra yìí sì da a ah, ó sì wù mí o ah, ẹ dákun ẹ ta fún mi ọdọ ẹ gbà mọ ta fún yín èlò ni àṣà máa lọ náà ìlànà sá máa lọ ná sá máa lọ ná ìwọ̀ nínú sẹ̀ríà èèyàn gbọ́dọ̀ mọ èèlò ni mo ta ọjà èèlò lọ́tẹ̀yìn náà lọ́rùn tí ẹ rà from day one àmọ́ kì í ṣe dandan ni kọ́dà kéèyàn sanwó àwọn ń bẹ nínú sẹ̀ríà àwọn ń bẹ nínú sẹ̀ríà òun lè fi gbọ́ pa ànábì sọ̀rọ̀ àṣọ lẹ́mjọ́ta ànábì kú. wàdírẹ̀hù marhunatun ẹ̀ńdẹ̀ yahudi yìí anabi ra ọjà lọ́dọ̀ yahudi kan kẹ̀ sanwó kọdọ ofin kankan dogo bíi security pé fi sọ́wọ́ njọ́ tí n bá ní owó ń wàá gbà ń fún ọ lówó ni pé kọ́dà kò dandan pé a bó lẹ́sẹ̀ lè tajà tẹ́ ẹ̀ sanwó nínú tí islam faramọ́ ni ọjà ní ìmọ̀wó kọ́dà sẹ̀rí àfaramọ́ pé owó ni njòlẹ̀ supply mi sẹ̀rí àfaramọ́ yẹn ò ná ọjà ní ìsanwó lọ́la àmọ́ èlò lẹ́ẹ̀sán lọ́la ọ̀la ká tó dìtámì rẹ̀ wọ́n bá ti ń di pé ẹ̀ sáàmù lọ́nà nínú gáràrù tọ́lọ́wọ́ ọ̀fẹ́ nù. kọ́dà nínú gáràrù náà ni níta ta dìgbà kan àlùbẹ́yìí alhaji tí mo ní sẹ̀rí àfaramọ́ pé àtà fún yín àwa gbowó àbẹ́ wa sanwó ń gbà báyìí nínú àdìsí ibn abbas rọbí allahu anu wọ́n lànà nebà muhammad sallallahu alayhi wa sallam ní man asalafa fi ṣeyin faliyakun bi ajalin maalum bi ajalin maalum wa wazunin maalum wa kaylin maalum. ajalu bí tí mo fẹ́ lónìí yẹn ńgbà tẹ́ sanwó náà gbọ́dọ̀ fẹ́ nu kù lórí ẹ̀ kódà bọ́jọ́ nu mẹ́wàá ọba àti ìjọ́la àmọ́ kéèyàn wá pé à ń fún ọ lówó à ebe mi ni <laughs> ń fún ọ lówó ẹlẹ́kùn ń jò ní ẹlòmíràn máa bẹ mi ló tún wá ń bí pé ń jò à ṣẹ̀rí ọlọ́run ni bẹ́ẹ̀ bá fẹ́ tajà wá àhàlọ́lọ́hu àlùbẹ́yì kódé èèyàn gbọ́dọ̀ pé ń fún lówó ẹ̀ ń retí ń retí ọjà kan àbí ń retí torí pé ń retí ọjà yìí ó lè dé lọ́la ó lè dé lẹ́yìn oṣù kan ó sì lè má dé torí náà nínú tí sẹ̀rí ọ̀fara mọ́ òun ní kíni alugara àwọn kéékèèké mo mú àyè àwọn yìí tó tiẹ̀ wá burú làwọn àfáà máa sọ nínú jọ́ra pé bí ẹni tó ta ẹyẹ tí ń fò lójú sánmọ́ ìyẹn ni pé ẹyẹ tí ò sí nínú kéjì rẹ̀ pé òun nẹ̀ gba mo wá yín bọ àwọn ọmọ tí àwọn ọmọ lọ pa wá nísìn àbí wọn á ní ẹja tí ń bẹ nínú. No odò èèyàn máa tà fáwọn èèyàn gbogbo àwọn eléyìí wọ̀ ni torí náà ní kúkúrú inú ti okùn kankan nù tẹ dákọ náà gbogbo ọ̀nà ní sẹ̀rí àfikọ́ fún wa tó pè ní wa aklul mali bil batil ká máa jẹ owó ẹlòmíì lọ́nà tí ò dáa tó pé kò ní bọ́ bá lágbára inú rẹ̀ ò ní dùn. irú ẹ̀ lẹ́gzámpù tẹ ẹ mú wa yìí sẹ́rí gbogbo ọjà tó bá ti ń di kí àtìkú wọn náà mú yàn méjì wá àwọn onímọ̀ lágbàáyé lónìí wọ́n panupọ̀ wọ́n jòkóó wọ́n jòkóó ní Cairo wọ́n jòkóó ní Jordan wọ́n jòkóó ní Sudan àwọn al-majami'ul fiqhiyya wọ́n lè rí gbogbo àwọn ọjà pyramid scheme pé bí ọba ti wà lókè èèyàn méjì ọwọ́ ànsálẹ̀ rẹ̀ àmẹ́tọ̀ ọwọ́ ànsálẹ̀ tiẹ̀ náà àmẹ́rin ọwọ́ ànsálẹ̀ tiẹ̀ yọ wà tínrín lókè yọ máa fẹ̀ ní wọn lè wọ èyí wọn ò sí nínú tá a ṣẹ̀ṣẹ̀ ń dìbẹ́tì àwọn afa àtọ́dì rẹ̀ gbogbo orú píkíọ̀sì ẹ̀ tí wọ́n máa lò ni wọ́n ti wò wò irú ẹ̀ náà ni GNL di àbí ilẹ̀ ń pè gbogbo àwọn ọjà lọ mú yàn wá akílò àmúwálé náà sí bilbaati torí náà bó ti jẹnu Allahu ta'ala a'lam. Aleykum salaam sẹ́yìn lọ́kàn ni ṣé o gbẹ́jọ́ bá béèrè ni ọmọ súnmọ́ bẹ̀rẹ̀. báyà kẹ wá kí wáyà yín wọn máa gùn àmọ́ wọ́n wà wọ́n wà bẹ̀rù lónìí tó bá dìgbà mìíràn. nípa àríyáwó tí ẹ ṣàlàyé fún wa ẹ jọ pẹ̀lú wípé kí musaba kọ́tòlù kúránì tí a máa ṣe ẹ jọ ìhàwó ní islam wò pẹ̀lú wípé bí ìrìyàwó sì ni máa wọ mùsàbàkọ̀ tí a máa tẹ̀. ìbéèrè ìyàwó ṣe ní wọ̀run ni ọ̀gbọ́dọ̀ wọ mùsàbàkọ̀ kùránì náà àmọ́ ẹ̀rí mùsàbàkọ̀ kùránì àwọn míì ṣàṣejù débi pé kọ́dà àwọn lé bídíà ni kọ́dà àwọn lé wọ̀ ni kò rí bẹ́ẹ̀ ṣèkìyẹ àwọn àlùfáà alágbàáyé wọ́n ti fojú pẹ́kù wọ́n fojú ṣẹ̀ríàwò gẹ́gẹ́ bí ìbéèrè tiyín òun ni pé ǹjẹ́ rìyáwù wọ̀ náà rìyáwù lè wọ̀ òun ni gbogbo àwọn àfáà tí wọ́n ṣe fatiwa pé kò sí ní tó burú bíi musabakọ̀ náà wọ́n wọ́ọ̀nù wa pé mẹ́jọ jẹ́ pàníyàn rẹ tó fi lọ musabakọ̀ ni mo fẹ́ jẹ mọ́tò mẹ́jọ jẹ́ pàníyàn rẹ tó fi lọ musabakọ̀ ni pé lámà ń jẹ ọ̀kadà ń jò ní gbẹ̀mí náà bá lọ wọn fún mi ní ọ̀kadà torí tọ́lọ́ nǹkan ọ̀hún ma kò burú ká pé. kagbẹ́bùn kalẹ̀ pé ẹni ọba ṣe nǹkan báyìí dáadáa bọ́jẹ́ wa ha Kùránì náà ní kí n ṣe pa nìkan lọ́ bá wa èyí wọn ò àmọ́ pé sẹ́rí lè wọ̀ náà kárí mi lè wọ̀ bá lọ ọbẹ̀ ní tìtorí pé irú àwọn mú torí ti ń pé ọ̀jẹ́ torí so eléyìí ni gbogbo ẹni tí ó bá lọ ṣe mùsàbá kọ̀ọ̀kan fi èsì àmì ẹ má jẹ́ ká gba ṣètọ́ ní láàyè lọ́nà kan òun ni pọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà ti kìlọ̀ rẹ̀ fún wa wọ́n ní ṣètọ́ ní ọ̀gbọ́dọ̀ wa mú ọ lójú ọ̀nà à ń sá fún rìyáwó à ń sá fún rìyáwó kọ̀ wá pàbádàtì a kí ló dé tí ẹ wà fọ mọ́sálásí kọ́ máa dàbí gbà tó pé kárí ni ẹ gbọ́ pà ń dáwó ní gíga ẹ ṣe kọ́ máa tó yọkàn dàbí kárí mi wọ́n ní ara màdáfílù arabi tóun tún lúgọ sí tó ti mú àwọn èèyàn míì nù àárín kẹ yamayanafi-la àyọkọ̀dà gbà tí yẹn ń ṣe <laughs> rìáwù ni wọ́n kìlọ̀ yíwọn náà fún wa o irú musa bákọ̀ yìí náà kí wọ́n bá ká mo lè ṣe àmọ́ yọkọ̀dà rìáwù kẹ́yìn òfin gbogbo ntí kéèyàn sá fún rìáwù má wàá là ó ṣètọ́ nìkan ó lúgọ sábẹ́ ìfẹ́ ṣe rìáwù kọ́ máa wá lé ọkú òun bí àmọ́ náà kò sí iṣẹ́ téèyàn ń ṣe tọ́ba jẹ́ ìbáàdà tí ríyàwó lè wọ́ o kọ́dà bí èèyàn ń kẹ́hùn ẹ̀ ká máa wá jara wa lógun ẹ̀ ká máa jara wa lógun ẹ̀ bọ́ bá sì ti fẹ́ wá nínú tá a gbọ́dọ̀ mọ̀ òun ni pé gbogbo ní téèyàn bá ti yanu sọ jáde tọ́ba wúyẹ sí ọlọ́kàn ọlọ́run lòún yọ̀ǹda tọ́ba ipò wà lórí irun ni ọwa tó sì sáré ṣe dè fún àwọn tó sáré ṣe dá fún rẹ̀ bọ́ba ipò tó ti tí ò sí lórí irun ni ti àwọn olùdílé ṣètọ́ni wọ́n jẹ́ ti tán náà àlágbá jù báwọn lọ láàyò kẹlẹ́ fọlọ́hùn nẹ́fṣán ilẹ̀ àwùjọ ọ̀sọ́mi èèyàn náà tí ròyìnròyìn ò ní wá bá àmọ́ tí ó jẹ́ wájibù táwa lágbára rẹ̀ ni pé bọ́ bá ti dé o sì tètè pé o tètè lè pé wàlẹ̀ ẹ̀yà àgùdùnlá àwọn olùdílé àmì ọ̀ṣẹ̀ tó ń rọ̀jì. kọ́dà nàbì kọ́ wa ń bomi pé ìtọ́ bá burú jù tí ń fún ọ lọ bí tí èrò rẹ̀ ń lọ bí tí ọ̀yẹ́ kọ́ lọ ọ̀wá pé kí ni amantu bilayi wọ̀rùsùn gbogbo àwọn eléyìí ni tí wọ́n fi máa jara rẹ̀ lógun lẹ́ni tó báyìí pé nǹkan fẹ́ sí lọ́kàn ọ yàtọ̀ fáwọn tó ṣe pé kọ̀ọ̀lá níyàn tọlọ́hún bì kan tẹ́lẹ̀ torí ìtayé náà ni bọ́bá yọ zàká torí ìtayé ni bọ́bá náwó sí mọ́sálásí torí ìtayé ni wọ́n sì pọ̀ kánrin bẹ́ẹ̀ lónìí bọ́bá sponsor programu lórí tẹlifíṣàn torí ìtayé ni irú àwọn ẹ̀yìn ni àríyáwó tí máa ba iṣẹ́ àmọ́ wọ́n gbọ́dọ̀ fi yóò náà kún láàyò kàlẹ́fọ̀ lọ́hùn nafsan ìlà ọ̀sà. gbèrò yòrò yóò ní máa wá sọ́kìn èèyàn ọ̀sọ́mọ ànábì adámàtọ́ lágbẹ̀ àmọ́ tó bá ti wá àwọn mọ́gbà láyè ó ti fi ṣẹ́kínni ó ti fi kọ́ṣà ara rẹ̀ ọlọ́hùn tàn án là án là. ọ̀sán àríkùrọ̀ ọ̀hún sílẹ̀. sẹ́yìn náà kẹ́ bẹ́ẹ̀rẹ̀ tán ní. àdàbọ̀ ah, mọ́ bíi bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ mi ó tún bí mẹ́ta bá tí wọ́n yé gbàmí láyé rẹ kún. náà. ẹẹ mo rò pé ọ̀pọ̀lọpọ̀ lè má ṣe ń bẹ̀ ọ̀rọ̀ musa bá kọ̀tà wí mo ti sọ ń bì tẹ́lẹ̀ ló jẹ́ sọ ń kúkúrú aka hadithi kan bì iṣẹ́ rántí hadithi náà ẹ̀rí musa bá kọ̀nù o ẹ̀ tá la kọ̀tílan falahu salabu mọ̀nkọ́ta la kọ̀tílan falahu salabu. alábìdójú ogun onítọ̀ gbogbo wa la wa ṣe jihad o amẹ́ni tó báyìí fóun ni òun nìkan lọ dárí kèfèrí kan mú tọ́lọ́nsì lóun ni ọba wa yanjú rẹ̀ àkọ́dà nù tí ọlọ́run tó máa fún ládà tiẹ̀ fàlàwù sálàbùwù gbogbo ń ń bẹ lára kèfèrí òun tó fi kú ni òun ló ní. àwọn àlùfáà ní èèyàn ni wá ọmọ èèyàn ni wá gbogbo àwọn sọ̀hábà tó gbọ́njọ́ òun yọ wà lẹ́mẹ̀ẹ́dì wọn náà gbà á. Ah, ewu lámọyìn kó sì jẹ́ pé mi mú ni èyí wọn ọba ṣe jẹ kéèyàn kéèyàn séèyàn lákin nítorí àti kìí ṣe pé wọn kò lé nítorí pé wọn wá gbẹwù níta ń wí nù wọn ò kò lé láti pé wọn wá gba ẹ̀wù ẹnìkan mo fi ní bọ́ọ̀bà lọ musa bakọ̀ mọ́jẹ́ ọjà níyàn ńlọ jẹ mọ́tò ńlọ jẹ ọ̀kadà lọ́ọ́ bá kò lé àmọ́ ká ṣe ra wa lákin pé a. Ah, inú tá a fi ẹ̀ńkọ́rẹ́jì kẹ́ ẹ wá musa bá kọ̀ ni ẹ̀rí táwọn àbá máa lò lò mọ̀ ń kọ́ta lakọ̀ tí ilan falahu salabu torí náà gbogbo nǹkan ló níwọ̀n tí wọ́n sì ká gbọ́rọ̀ ọlọ́run yé ká gbọ́ títà nẹ́bọ̀ muhammed sallallahu alayhi wa sallam. asalaamualeykum wa rahmatulahi. Ah, mo ní ẹ̀dàkùn kó sẹ̀mí gbé ní mẹ́ta ẹ̀dàkùn sẹ́lẹ̀ gbamiláyè. mo ní kó sẹ̀mí tóbi mẹ́ta sẹ́lẹ̀ gbamiláyè. mo yà kẹ́ béèrè ọ̀kan tó bá tún di ìka àwọn ẹlẹ́ẹ̀kejì torí tọ́jọ́ bá ti lọ asọ́ọ̀fù àkọ́kọ́ ni mo. ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọ̀kan nísìnyí sọ̀rọ̀ bá ní kó tún kàn yín ní <laughs> márùn ẹlẹ́ẹ̀kejì ẹ̀kún bẹ̀rẹ̀ ọ̀kan. náà àkọ́kọ́ ni pé. òyì tí ọba tó kánjú nínú ìbéèrè yìí. náà ẹ̀kọ́ bẹ̀rẹ̀. méjì ni kánjú. ẹ̀wọ̀n yìí tó bá kánjú jù. náà àkọ́kọ́ ni pé ẹ̀dọ́jẹ́ gbọ́n àyàn lọ́kùnrin àbí lóbìnrin tí ó ń ṣe àkíkọ̀ so ìyẹn bá sọ pé ìjó wà ní ṣẹ̀ríà ní pé kó kó mọ ní ìjọ keje ó wá ní a ah, lọ́dọ̀ ẹ̀yìn tẹ̀bílíìgì náà ni pé àmọ́ ẹni tí a gbọ́njú bá ní pé ìjọ mẹ́jọ làwọn ó kù ẹ̀yìn sì bá sọ àti fi tó jẹ́ ẹ̀rí hàn nínú Islam bó ṣe jẹ́ kó rí nílé kò sì gbà so ó lẹ́tọ̀ọ́ kí yẹn lọ síbi akíkọ̀ọ́ àbí kò lẹ́kìtì yẹn lọ kí yẹn dẹ́yẹ sí àbí kí. Naam. gbogbo ẹni tí ń bá ń fojú tí ń fi inú fẹ́ dọ̀ pé kọ́dà bẹ́ẹ̀ lànàbì ṣe ìtẹ́mi ó ṣe ìlú ẹni bẹ́ẹ̀ nínú àwọn tí bábà ipa mọ̀ pé hajiru owúlò fún ìṣẹ́mọ́tí ń jẹ́ hajiru òun ni ká tẹ̀lé sí yẹn nínú ìran táàbí jẹ ẹni tí ń takùtọ̀ lọ́wọ́ àti tànàbì òun bí díà tànàbì fi jẹ wọ́n yà ó sì gbà wá náà láyè ká fi kọ́ ní ìsì èèyàn kó fi pé tóun sì ọ̀dà òun ni al alhaji òun làwọn mẹ́ta kan láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn ta sí mẹ́sì níta nàbì fi dáṣẹ̀lẹ̀ àti wọn ni pé gbogbo community ẹ̀jẹ̀ ìwọ̀n ọ̀sìn àti ọ̀sìn yìí níjọ́ tó lọ bá lọ́wọ́ àti túbà wa kọ́dà ó wà nínú àkọọ́lẹ̀ pé kọ́dà àwọn ọmọ ìlú wọn tẹ̀lé sí i ya mùsùlùmí lè fi dà wọn tó bá jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ náà ìtumọ̀ mi ní o. jẹ́ àlùfáàjù gẹ́gẹ́ a ti wí nǹkan tá a fi ṣe kíni tá a fi jẹ wá fẹ́ fi jẹ ẹ̀yà ẹ̀ ní pé ó yóò yóò ti fẹ́ di ẹ̀fẹ̀ kó se àwọn mẹ́ta tí anabi ti jọ yìí minority ni wọ́n á minority ni wọ́n àwọn pọ̀ táwọn mẹ́ta tó wá ní àná ti

那年不了。 tí wá lọ bí tí ọ̀dà ni tó bọ́ bá débẹ̀ wá ní dákẹ́ o ọmọ àdá gbogbo ẹ̀ báwọn lò pé kọ́dà ara wọn náà ń bẹ̀ o bàbá wa lọ ọmọ rẹ̀ lọ́wọ́ wá dé kí wọ́n mọ̀ pẹ̀lú ọ̀nà mẹ́tẹ̀ ilẹ̀ mùsàkì fàbí ilẹ̀ mùsàkì fàbí àmọ́ tó ṣe ilẹ̀ ọlẹ́tọ̀ọ́ sí ní àárẹ̀ ìsìn ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tí ó wúlò ní agbára ní. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè mẹ́ta lèmi ní àmọ́ ní jújù fẹ́ béèrè méjì. Ìbéèrè mi ni pé èèyàn ń bẹ mọ̀ pé ẹni yìí o. òun yẹ nǹkan wò àmọ́ tẹ́yàn bá pàdé ẹ̀ mi ò fẹ́ sálámà sí ìwọ́n máa ń fi ẹ̀yìn sì fẹ́ ṣe àìṣe ẹgbẹ́ bíi pé ákímọ́kì tí bá pàdé ẹ̀ ń tẹ̀dí fi sálámà sí wà ní ẹ̀ka àsán so ìgbà míì tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ rí mi yóò ní sàlámù àlékún àìmí èmi wàá fẹ́ dá lóhùn pé wà àlékún sàlám èmi wàá ní wà àlékà àbí kí n sáà ní à ẹ káàsán mo á wò pé ṣé gbà téèyàn ń ṣe báyìí téèyàn ò ti ṣàṣe jù bílà àti asàlámù àlékún sí àmọ́ for whatever reason ẹni yòówù tó bá kíyàn pé asàlámù àlékún èyí tó kéré ni kẹ́ pé wà àlékún asàlá wàháyú bí asàlá minha áwò áwò dùwà ní ẹ̀sà àṣejù àmẹ́ríkà kọ́kọ́ ni ẹ̀sà àṣejù nípa pẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn Salama. bẹ̀rẹ̀ sálámà ọ̀tún bá sálámà sí ẹ̀ má fi ẹ̀ka àṣà dáhùn sálámà rẹ̀ mọ́ ẹni wà á lè fún ẹsẹ̀ ọlọ́run tààlà. asalaamu alaykum wa rahmatulah. ìbéèrè tèmi ni ẹ dákun nípa irun. ilé ẹ̀sìn ní ṣé ẹ ti ṣàlàyé fún ọmọ pé sẹ́rí ibi táwa bára wa ń bi àdánwò ni ara ń táwọn tún tí wọ́n fi máyàn lẹ́ni ọlọ́run lòún kà sí bí èèyàn mọ̀ sẹ́wọ́ ẹ wàá jẹ́ ó yẹ pé iṣẹ́ ọ̀tọ̀ ọlọ́run ni kì í ṣe iṣẹ́ ẹni ọlọ́run ẹ sì ṣàlàyé fún un kó yé pé nítorí pé òun sọpọ̀ ọmọ ntọ́pamọ́ inú ntọ́lọ̀ ń sì lóun rìsáàbù fúnra òun wà ń dàhú mafati olùgbẹ́yìnbí láàyà ẹkí ẹsí àyàwó fún kóun náà rí pé olúwa ní gbogbo kọ́kọ́rọ́ kọ̀kọ́ kí ni ó ṣẹlẹ̀ láàyà àlámù ha ẹnìkan ọmọ òun lòún mọ o ìyẹn ni pé bígbà tẹ́ ń bọ́ lọ́hùn du ara ń tọ́ lọ́hùn lòún fi ń jẹ́ ọlọ́hùn gbogbo ẹni ọba sì bọ́ lọ́hùn du ìròyìn kan ní ìròyìn ọlọ́hùn ṣírkún fi rububiyyatihi azza wa jalla ọ̀dà nǹkan pọ̀ mọ́ níbi kínú níbi tawhidu ar-rububiyyah àwọn tá a mọ̀ pé ọlọ́hùn ní í ṣe bí ká dẹ́dàá bí pẹ́nìkan ní ní ntọ́ba ní ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ètí ọba fẹ́ ọ̀sẹ̀lẹ̀ kò ní í ṣẹlẹ̀ ọlọ́nìkan ló nìyẹn ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe gbogbo àlàyé báwọn fún un torí gẹ́gẹ́ mo environment táwa bára wa ńgbọ́ tóun náà ń kọ́ kínní yìí ń kọ́ ń kọ́ pé tí ó tún mú un sún mọ́ <laughs> ọlọ́run sí ni bọ́ba ti wá mọ̀ ló tó dépò pé kọ́là kẹfẹ́ sálámọ̀ sí bọ́ba mọ̀ tó tún á la gidi pé òun bọ́ lọ́hùn dùn náà ni èyí ń kọ́dọ̀ ti kú òní mùsùlùmí wọlé ìyá òbí láàyè azọ̀wọ̀dọ̀ so àmẹ́yìn náà gbọ́dọ̀ kọ́kọ́ take step one. Now. Now asalaamu alaykum wa rahmatulah. ìbéèrè tèmi nípa ìrun pípè ní ọjọ́ juma àwọn kan máa ń pèrun ní ẹ̀mejì wọ́n ti kọ́kọ́ pè kan wọ́n wá pè mí kó tó di pé ìmáàmù wọ nígbà rẹ̀ but àwọn kan kó tó ẹ̀ọ̀kan ni wọ́n máa ń pè ẹ dákun àmọ́ èyí tí ó ṣe dáadáa bẹ́ẹ̀. kò sí ọ̀dà nínú méjèèjì kò sí kíni kò sí èyí tí ọ̀dà nínú méjèèjì láyà anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam irun kan náà wọ́n máa pè àmọ́ta lọ́sàn-án náà ká máa pè irun méjì òní uthman ibn affan radiyallahu ta'ala anhu anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sì ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin ẹ̀tẹ̀lé lánàá mi ẹ̀sì tẹ̀lé lánàá àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí inú àwọn khulafa'i ar-rashidin náà ní uthman bin affan òun ló kí ká wí bẹ́ẹ̀ báwọn afa àti wí nù ibi tá a bá rí i pé ní táwọn bá sábà nù ara wọn tí mo ní kò nídìí á máa jà máa da mọ́sálásí wú torí iye òun àmọ́ bí yẹn bá ní ni mo ti wí òun mélòó wọn pè nígbà tá ànábì ń bẹ láyé ẹ̀yọ̀ kan náà ni àmọ́ Usman bin Affan èso ń bí díà òun súnà tá ànábì ní ká tẹ̀lé súnà ó sì nídìí tí Usman náà fi tó fi introduce rẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wà ń lọ ọjà kò sáago kò sí kan àti kí wọ́n kọ́kọ́ pe ìrun kan báyọ̀ kú bíi wákàtí kan báwa bí wọ́n ti ṣe ń pè ń bò mí kò nítumọ̀ torí kìí ṣe pé irun pé àwa pè ó súnmọ́ra wọn irun tí òsùnmọ́nù ti ń pè tó ni wọ́n máa pè ń gbà ní òun ni pé káwọn èèyàn ó fi mọ̀ pé a ọjọ́ ti lọ kí wọ́n máa múra kó tó di pásítọ̀ ìrun wa wọlé bàbá wọn tó ní nítorí ẹ̀ làwọn fi ń pè bẹ́ẹ̀ min sunnati al-khulafa'i arọ́ọ̀ṣì náà àlè sẹ́yìn lọ́kàn náà. sọ́wọ́n rí kan sílọ́wọ́ kan. sàdá àwọn tó lọ́wọ́ kan. àmọ́ àfáà kan máa ń sọ pé tí èèyàn bá ti wọnú mọ́sálásí tí ìmáàmù fi gorí mímbà rí ní pé èèyàn àwọn màláìkà tí ó kọrúkọ yẹn kalẹ̀ ní pé wọ́n ti lọ gbọ́ kútúbà ní pé ṣé yìí ò ní ládàá jímọ̀ ni àbí kí ni ó ṣẹlẹ̀ náà. bẹ́ẹ̀ ni anabi ló wí sọlá anabi sọlá sọlá nínú hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabi náà màláìkà kan iṣẹ́ tọ́lọ́run ó ní káwọn máa ṣe ń jọ jímọ̀ ni pé wọ́n máa rìkọ́ọ̀dù ìgbà tó ń kálukú bá dé mọ́sálásí àti ládàá tọ́tọ́ sí i. النبي في من راح في الساعة الأولى فكأنما قرب بدنا ومن راح في الساعة, في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راح في الساعة الثالثة فكأنما قرب شاة ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة النبي كعبك بلا داتن يوكو قدي bí ìgbà téèyàn fi rànkúnmí ṣe sàárà ni àwọn tó tún dé lẹ́yìn wọn bí ìgbà táwọn fi màálù ṣe sàárà ẹni ó tún dé lẹ́yìn wọn bí ìgbà tó fẹ́ràn ewúrẹ́ ṣe ànábì ń júwe bí ládàá yẹn ṣe pọ̀ jura wọn lọ títí tá ànábì bí ní ẹni ọba dé lẹ́yìn ìyíhun ẹran ọkàn adìẹ kọ́dọ̀ wá kan ẹyin adìẹ lẹ́yìn ẹyin adẹ̀hún ẹ́ ànábì sọ̀sọ́ làwọn wá ní tí ìmáàmù bá ti ǹjẹ́ gbé ẹyin ẹni àwọn làwọn tó súnmọ́ gbà tí ìmáàmù ó gun mẹ́mbà rí bí ìmáàmù ti ń bọ̀ òun náà sáré jókòó bí ìmáàmù bá ti wá gun mẹ́mbà rí ìbẹ̀ nínú àdìsí bẹ́ẹ̀ ló sọ fáwọn màláìkà yìí yẹsùtàmìrúnà azikir àwọn náà gbọ́ kútúbà wọ́n pa rẹ́kọ́ọ̀dù dé ìyẹn ni pé gbogbo ẹni tó bá dé lẹ́yìn ẹ̀yìn kò sí nǹkan kan mọ́ àmẹ́yìn wọn ò túmọ̀ kò ní jẹ́ o ó ti yé kò ní ládàá màálù kò ní ti rànkúnmí kò ní ti ẹran kò ní ta díẹ̀ kọ́dà kò ní ti ẹyin àmúnejẹmọ lọ́ba ti bá ìrùn jẹmọ kọ́dà béèyàn ọba bá kútùbà rárá onejẹmọ tọ́ba ti bára ka ẹyọ kan àmọ́ béèyàn ọba ti lè bá àkọlù ṣe ní tó kéré jù téèyàn fi bá jẹmọ òun ni kí wọ́n má ti gbórí dìde kó onírúkú ẹlẹ́ẹ̀kejì bọ́ba ti dé jẹmọ tó pé màmú ti ní sami Allahu liman hamida ní rákẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ló rákẹ́ ẹlẹ́ẹ̀kejì bọ́ ọba jọyìn wọn àníyàn àyílà ni ọ̀dà àníyàn ìrùn gúrì mẹ́rin ni wọ́n kì í àmọ́ bọ́ ọba bẹ́yọ̀ kan àníyàn jẹ́mọ̀ náà lọ́dà ó sì mú ẹyọ kan tí wọ́n ti kí kó tó dé wa ìyẹn fi ń yé wa pé ní mẹ́mbà bí aola ẹni ọba araka kan tó ní jẹ́mọ̀ ẹni ọba bá láti bẹ̀rẹ̀ tọ́ba araka méjèèjì á sì wá pé òní ní jẹ́mọ̀ ká gbọ́ ni mo máa ń gbé ẹja gbọ́rọ̀ ọlọ́run yé bó ti wí ẹja gbọ́rọ̀ ànábì rẹ sọ̀rọ̀ sọ́lẹ̀ gẹ́lẹ́ bí ànábì ti wí náà òun ò ní gbogbo ládàá tí ànábì kàkálẹ̀ yìí àmọ́ ní jimá wàláhù tààlà àlà náà. sàmúlẹ̀. aleykum salaam. ẹ nínú béèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn ọmọ ìyá wa ní islam ní sùn. ẹ ń gbọ́ àwọn ọmọ ìyá wa ní islam ní sùn bóyá wọ́n jáde lọ sí bóyá wọ́n kàn jáde lọ àsìkò ìrún wa tó tó wọ́n ti wá dà yẹn pé àwọn ní mùsọ́là tiwọn táwọn ò sì mọ̀ kírun ìgbà tí òun yẹn wá bá wọn lójú ọ̀nà ìṣẹ̀lẹ̀ pé mọ́ṣáláṣí wà ní ẹgbẹ́ ojú ọ̀nà tẹ́ kán kírun fún wa lagídí nílẹ̀ pé àgbà táwọn bá dé mùsọ́là gangan kí àwọn tó kí. mùsọ́là àbí mọ́sídù. no mùsọ́là tí wọ́n táwọn yẹn bọ́yá ń dá iṣẹ́ mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ ni kò ní iṣẹ́ mọ́ṣáláṣí. bẹ́ẹ̀ ni so wọ́n á gbé mùsọ́là yìí gangan mọ́ṣáláṣí wà ládùúgbò bóyá ó ru ojú ẹ̀ eh, náà. ọ̀dà ọlọ́run sọ yín lẹ́sẹ̀ dáadáa ó nídìí ká gbọ́ lẹ́nu wọn kí ló fà á tó bá nídìí kò se nǹkan kan lópin ìgbà tásìkò òrùn ọ̀bá tí ní kọjá sótìyé eh, irun tó lè fà á ni pé a gbọ́dọ̀ tanra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí mi ń bẹ bẹ́yàn náà bá tò lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ ẹ̀mí yẹn máa sọ pé ṣé irun yìí wọlé àbí kò wọlé ìmáàmù ti fatiha gun òdúró ní ẹnu anabi sini la salata liman lam yakra bi fatihatil kitab la salata anabi ni kò nírun o ẹni tí ò ké fatiha ẹlẹ́kùn irú fatiha wo la anabi ń wí ṣé fatiha tí òun mọ̀ ni àbí fatiha tí anabi ọ̀ mọ̀ gbogbo fatiha tí ọba ti pé hawu yàtọ̀ fún ainu tí sọ́ọ̀dù yàtọ̀ fún sínì fatiha tá anabi mọ̀ kọ́ wọn. wala la laaliin anabi ọma sallallahu alayhi wa sallam anabi ntòun ké ni pé ọ̀tọ̀ ni laamu ọ̀tọ̀ ni wala dọ́ọ̀liin bọ́lọ̀ ti fi anabi mi mo fi ni bọ́ba ìpele yìí lọ fà á gba wọ́n lè má wàá lè sọ pé ẹ̀ẹ́ ọdí <laughs> abáde mọ́sálásí tiwa ada ọ̀bùrùn makbul excuse ti ọlẹ́sẹ̀ lẹ́yìn. ọba ìpè torí yìí àmọ́ tó bá jẹ́ torí àwọn ẹ̀dí míì èèwọ̀ ni lápèjúwe àwọn àtìmọ́mù ń já àbúrò pòun lọ yẹ kóun ọjẹ ìmọ̀mù òfin jẹ́ kódà irú mọ́sálásí tí wọ́n bá ń ti ń lọ kírun òun bẹ́ẹ̀ kéèyàn má ba wọn kì í masjidu abdurari nù masjidu abdurari mọ́sálásí ẹ̀ ìnira ìsòpinya láàrin community mùsùlùmí lànà bí pẹ̀lú bẹ́ẹ̀ àmì èyí tí yẹn bá ní ọdúnrún ṣẹrẹ yá nǹkan kan báyìí ní ọfà tó sì jẹ́ pé ní ti à recognize irú example tí mo mú wáyé èyí wọn ò tí kò tí ì burú káàsọ̀ tàǹtọ́ bá ipá sí náà ni wọ́n sì wà ẹ̀ǹkọ́ bí irun bá wọlé nísìnyí kèsì pẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ìwọ́n jáde òun la fi máa pèrun láàfi bí ogún ìṣẹ́jú lẹ̀ àbí ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fi hàn pé àsìkò ọ̀run sì wà ní ó sì wà níta nìyẹn so ẹ lè bí wọ́n kí ẹ mọ kí ló fà á tí wọ́n fi ń ṣe wàláhù ta'ala alam. sàmàlìkùn ìbéèrè mi ni pé ká ní pé èèyàn sì fowó sí báńkì. èèyàn. èèyàn sì fowó sí báńkì. so owó yẹn ń kó so gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé owó ìlé ni pé èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni pé tíyàn bá load card orin naira àwọn mtn wa fún yàn ní gbóná. Hmm. ìbéèrè mi tún nù òun náà ni mo fẹ́ ẹyọkan yẹn náà ni. nípa èèyàn load card rẹ̀ ń lẹ́ra ẹni tí àwọn fún yàn níbi bonus two hundred tí ìwọ̀n ti bọ́ sí bonus two hundred tí ìwọ̀n ti bọ́ sí èlé. ok so ti mtn yẹn gẹlẹ fẹ béèrè àbí ẹ òun gẹlẹ fẹ béèrè ẹ ọ da lórí ti ìbéèrè alákọ̀ọ́kọ́ wà á xalàlọ́hù bẹ́yà wà á rọmọ rìbà ọlọ́run fara mọ́ kéèyàn ó sòwò àti gbogbo ọ̀nà òwò ó sì kọ́ kéèyàn ó rìbá ẹ̀rí kéèyàn ó fèèyàn sí ọjà inú ọ̀nà kínní inú ọ̀nà òwò ni kéèyàn ó fún yàn lé ní inú sí ọjà torí kọ́ ọba àtún wá rà ní nígbà míì inú ọ̀nà òwò lọ halallahu albayt ẹ̀ irú bónọ́ọ̀sì tẹ wí omi ń bẹ jẹ́ haramu àmọ́rú àwọn bónọ́ọ̀sì yìí ṣe haramu o pé bàbá lòdù naira bóyá láàrin oṣù kan ni wọ́n ń ṣe àbí láàrin ìgbà kan pé nísìnyí o ti lòdù naira á máa ọ ní. ẹnìnú kò sí sí táwọn náà torí ẹsẹ̀ nì ni pé wọ́n ń wo sẹ́mi pé àwọn ní dátà wọ́n mọ iye èèyàn tó lo mtn lóṣù yìí wọ́n wá kọ̀m̀pìà rẹ̀ sí tòṣù tó lọ bóyá ten million ni ó wà lórí nẹ́tíwọ̀kì wọn ní february wọ́n rí pọ́ já sí five million nínú oṣù yìí à àfi ká wá nǹkan ṣe káwọn èèyàn ó fi ó dàbí ìgbà tí wọn náà fún yàn lé ní àbò fún yàn lẹ́bùn gbé ẹ ẹ wá ra fíríjì á ọ̀dà ẹ fún wọn ní ẹ kí ni wọn fún ẹ fún wọn lábẹ́bẹ̀ yìí ẹ fún wọn kàlẹ́ndà yìí èyí ń wò kò sí nǹkan kan o ẹ gbọ́ ẹ má jà nira wa lára inú ọ̀nà òwò tíṣẹ̀rí ọ̀tá kò òun ni ká fẹ́ nì sí ọjà ẹ̀rẹ́ yìí táwọn mtn àti nǹkan míì wá ń ṣe tí ọ̀dà òun náà ń bẹ lọ́tọ̀ ara èyí tí wọ́n ń ṣe tí ọ̀dà òun ni pé bí kírẹ́dìtì rẹ bá tán àlèyé olówó bàbá tí wá nígbà pé wọkọ̀ mú wá ra òun bàbá tí wá advance yọ hundred naira fún ọ nígbà tá a bá já a padà já one ten ẹ̀jìnà sí léyìn ẹ̀ kọ́dà bẹ́ẹ̀ bá gbọ́ fatuwa fáwọn kan ni wọ́n tajà ní ọjà arúgbó léyìn ẹ̀jìnà sí àwọn ọ̀tí ẹ̀ fáwọn tajà nítawọn wí ni pé you can borrow àwọn gan ọ̀ tiẹ̀ sásá bẹ́ẹ̀ kankan àwa là bá wọn tún lọ́rùn ṣe pé bí wọ́n ta hair time ni àwọn láwọn yá ọ ní owó ni nígbà wọn bá láwọn yá ọ tí wọ́n ní wọ́n tajà ẹjẹ́ àjìnà ṣiṣẹ́ ìtọ́ni o inú eléyìí òun kò dáa ẹ gbọ́ inú tí ò tún dáa òun ni wàá ta inú tí sẹ̀rí àtakò òun ni tẹ́tẹ́ gbogbo ọ̀nà tẹ́tẹ́ táwọn nẹ́tíwọ̀kù yìí ń gbé káwọn wa mẹ́lẹ̀ jìnà sí ọlọ́run ọ̀fẹ́ o the more you you play uh, the more <laughs> ah ẹgbẹ́ mi náà ń lo mtn ń lo omi náà wọ́n sẹ́ndì omi sí wa ń gbà mí pé o ti qualify nísìnyí láti jẹ nǹkan báyìí àmọ́ iye báyìí ní gbogbo èyí ń ẹja jìnnà sí o ọ̀nà tẹ́tẹ́ ọlọ́nkọ́ fẹ́mi rẹ o gbogbo bí ọlọ́run bá ti ní a máa mutí kí ni máa tẹ̀lé tẹ̀tẹ̀ ni o innamal khamru wal maisir yas'alunaka anil khamri wal maisir gbogbo ọ̀nà tẹ́tẹ́ èèwọ̀ ni torí náà àwọn wọ̀nyí làwọn network providers ń ṣe tí ọ̀tá àmẹ́rí kí wọ́n fún yàn ní bónọ́ọ̀sì ẹni ìfọgbọ́n pé yàn wá ra ọjà kò sí nú èèwọ̀ nù sẹ̀ríà Allahu ta'ala náà ó yẹ kó ti pé márùn-ún látẹ̀kàn àti bẹ̀rù mi ẹ kọ̀nsídà àwọn tí wọ́n láwọn ní kọ̀ọ̀kan yẹn náà. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wọ́n lè bọ́ sínú ẹ̀ka àrùn ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè mi ni pé lápèjúwe èèyàn wà ní àjọ wa ládùúgbò bẹ́ẹ̀ bí ọ̀dọ́ a fẹ́ máa ṣe tọ́lọ́wọ̀n ọba so àti wá make arrangement pé a máa dá owó rẹ́ni every lápèjúwe fifty fifty naira láti máa fi ṣe tọ́lọ́wọ̀n ọba so a ti make argument pé àbí ó jù bẹ́ẹ̀ téèyàn bá lágbára yìí tí ó tó bẹ́ẹ̀ so nǹkan táwa ṣe ni pé ẹnìkan á ṣàlàyé pé ewu ń tọ̀hún bóyá nìsín wọ́n ti wá dá ọ̀sẹ̀ mẹ́ta òun ò rí owó tiẹ̀ dá so ọlọ́run á ní kí tán dé bá a ṣé ewu owó mẹ́ta tó jẹun ṣé kò ní dọ̀rùn sí wájú ọlọ́run wa ṣé kò ní jẹ́ ọ̀rọ̀ fún un láì ṣé kò sì di gbèsè fún tọ̀hún ok ṣé kò di gbèsè sí lọ. ee níwájú ọlọ́run ọba nítorí pé kò rí da tí títà fi dé bá ọ̀gá ọ̀dà. ẹ ṣeun ọlọ́run san àfa lẹ́sàn dáadáa ẹ̀rí gbogbo ìmọ̀ ná owó sójú ọ̀nà tọ́lọ́hún oríṣi méjì ló pín sí àwọn ìtọ́ jẹ́ dandan ọ̀jẹ́ dandan àwọn ìtí ó sì jẹ́ dandan tọ́sí pé mo ní mo mú wá ni bí n bá ní àbí mo ní n fi kalẹ̀ ọlọ́run ò ní jẹ́ yẹn yà nítorí ẹ̀. sẹ́ríru eléyìí tẹ́ béèrè yìí tọ́ba fọ́ọ̀lù sí irú lákọ̀ọ́kọ́ ìmọ̀ ẹ̀gbáǹpù rẹ̀ wá gbèsè ni o àwọn owó tó yẹ kọ́ ọ ná ọ hmm, yẹ kọ́ dandan ni kí kọ́ ọ ná sójú ọ̀nà tọ́lọ́hún kíyàn bọ́ bá ti wà lọ́rùn yàn kìí ṣe pé ìtí ọ̀sẹ̀sẹ̀ dọ́rùn yẹn lẹ́yìn ìgbà téèyàn ò sí mọ́ àmọ́ ìtí pé ní kó tó kú náà ló ti jẹ́ dandan fún un pé wá ta èrì san gbèsè nílọ́rùn ẹ̀ o nínú táwọn èèyàn rẹ̀ ọmọ ojútó ni wọ́n bá a san òǹdílé yìí àmọ́ ẹ̀rí gbogbo ràn ẹni ọba fẹ́ ẹni ọba fẹ́ gbaládá sí i ẹni ọba fẹ́ rí ọnu ọlọ́run sí i bọ́ba ní kò mú wa bí ọba ti ní kò jẹ́ gbèsè irú ìtẹ wí nísìnyí irú rẹ̀ nu pé a ẹja máa dá fifty fifty naira ẹja máa dá fifty fifty thousand ọ̀dà ẹ̀yin lẹ́mọ̀tẹ́ tẹ̀ ń wá lọ́dọ̀ ọlọ́run tó sì dá bẹ́ẹ̀ tọ́lọ́run ó fún yàn ẹni tí ọba wa rí tiẹ̀ san ń bẹ láyé o kọ̀ bẹ láyé o kọ̀ jẹ gbèsè o kò sí kínní kọ̀ jẹ gbèsè ẹja máa yọ kí wàá làwọn irú dandan tí mo wí òun níbi ìzàká ẹni ó ti ṣe pé ní nínú muharram ní zaka wọ owó rẹ̀ tó fi mọ̀ pé ọdún kan ó pè nínú muharram akú ní yẹn ni pé oṣù alákọ̀ọ́kọ́ ló ó ti yọ ọkọ̀ yọ ọwọ́ ni ó kú gbèsè àbí o tó zaka kò ń torí zakati wa nù owó yẹn òun ni ọ̀yọ́ kí làwọn dandan alikafara èèyàn dáràn kafara kafara ziharu ni ìyẹn nígbà ni ó fẹ̀yìn ìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ àmọ́ntà àfi tánra rẹ̀ àbẹ́ ìtọ́ kọ́mọ́njù kafara tó àyìmán èèyàn búra lórí pé òun ò ní ṣe kinní kan ó sì tún padà ṣe ẹ̀mọ́kùnrin náà ní tanràn gbogbo nǹkan wọ̀nyí ni ó sì ní ìdí ká fi owó ra ntí a fi tán ọ̀ràn yìí ẹ̀dọ́ bá nírú eléyìí lọ́rùn dandan ni o tọ́ba kú ẹ̀wà bẹ́ẹ̀ ti bá a san kàfàrà yìí bẹ́ẹ̀ lè bùn bẹ́ẹ̀ lè múnú owó tí ẹ̀yọ́ nù dúkìá rẹ̀ kẹ̀tọ́ pin tó kù àmọ́rò yìí tẹ̀yìn mú alápèjúwe yìí àti gbogbo ńtọ́ jọ bẹ́ẹ̀ tẹ̀yìn bá lánìyàn dáadáa kọ́dọ̀ ọlọ́run lánìyàn nìkan ọlọ́run lè fi sàn yẹn ní ẹ̀sán dáadáa àmọ́ ká tún akó di gbèsè sí lọ́rùn àá di gbèsè sí lọ́rùn torí pé ntí ọba jẹ́ dandan yìí jẹ́ gbèsè bíi náfìlà ni bí ọba yẹn náfìlà lẹ́yìn irun kìí ṣe kìí ṣe gbèsè àmọ́ bí ọba kí ọ̀ràn yẹn gbèsè ni so ẹ lè understand your bound. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. ẹ dákun kó ṣe tèmi. táwọn ò ní béèrè. sọ ìbáyà the last one náà ni ọjọ́ ni pé ẹni tí ń ṣiṣẹ́ nísìnyí bí i kwasu ẹni tí ń ṣiṣẹ́ níbi kwasu for example so wọ́n á ní pé àwọn ẹni ẹni tí ń ṣiṣẹ́ ní mọ̀lẹ́tẹ̀ so ní everyday náà ti wá lọ bí iṣẹ́ àwọn tí wá ní to ìrìn àjò làwọn wà gbogbo ìgbà náà fi wà níbi iṣẹ́ òun kọ́sìrì náà kí ní mọ̀lẹ́tẹ̀ bẹ́ẹ̀ ni láti Ìlọrin náà ti ń lọ so ẹni tó wá béèrè lọ́rùn mi wá ní tó má ti fẹ́ kí òun ò ní bá wọn kí n tò so ìjọba béèrè ni pé. ẹlẹ́kùn ìbéèrè sàwó sàwó tiẹ̀ ọ̀nà kwásù náà nù àbí ẹ̀yẹ eh, eh, eh, ẹ̀sùn gbọ́mọ̀sọ́ sẹ́rí nínú sẹ̀ríà gbogbo ẹni tó bá wà lórí ìrìn àjò lọ́lẹ́tọ̀ àti dírun kù tó bá wà lórí ìrìn àjò àmọ́ kí wàá là ń pè ní ìrìn àjò ibi tọrọ wà nù gbogbo láti jọ̀hún làwọn afáàtì wá device oríṣiríṣi ọ̀nà láti pé ah kìí ṣe pé ọkàn jáde lásán lọ́wọ́ àpẹẹrẹ rẹ ní <laughs> onírìn àjò ah ọgbọ́dọ̀ rìn báyìí níjọ́hun nígbà tí ò sí mọ́tò tí ò sí gangan tí wọ́n ń rinṣẹ̀ tí wọ́n ń gun torí àwọn ẹlòmíín ṣe mistake yẹn ìgbà tí wọ́n ń fi ọ̀rọ̀ forty six kilometres sí júwe ìrìn àjò kò sí mọ́tò kò sí kíni kò sí mọ́tò kò sí plane pé ah ìrìn téèyàn rìn tí ó fi tí ó fi rin kìlómítà forty six aa onírìn àjò but kíní yẹn máa ń change pẹ̀lú bí custom wa náà bá ṣe ń change irú ìlú ìlú kan wà ní bóyá rúmọ̀lẹ́dẹ́ tẹ wí yẹn náà àbápẹ̀júwe tó súnmọ́ jù nírú ganmọ́ ganmọ́ lọ́nà gáràjì ọ̀fàǹbì ìlú lọ́yìn òun náà lọ́tọ̀ àmọ́ ẹ wo bí lọ́rin ti ń extend díẹ̀ díẹ̀ ṣé àwọn èèyàn fẹ́ lè máa ṣiṣẹ́ ní ministry of education wọ́n lọ kọ́ lẹ́sí gan mẹ́nìsì ẹnìkan mọ tàti gan mọ wá lọrin kẹ́nìkan ó pé ọ̀dà àbọ̀ ẹ̀ káàbọ̀ ẹ̀ kúrin àjò ẹ̀ kò sí orí bẹ́ẹ̀ ń jọ̀hún but nísìnyí ó ti yàtọ̀ èyí ń ni pé gbogbo ẹni tí ọrùfù wa kọ́sítọ́ọ̀mù wa tí ọba ti recognize rẹ̀ as onírin àjò èso orin àjò sheikh islam tẹmíyà ló gbé kọ́ ìdá náà kalẹ̀ pé gbogbo ibi tí sẹ̀rí ọba ti fa àlà sí nǹkan kalẹ̀ tí ò pé yé báyìí níta máa fi mọ̀ ni àlùrùfù wàlà àdà níjọ́ òun lóòótọ́ báwọn èèyàn bá láwọn lọ gánmọ́ wọn kì í yàn káàbọ̀ wọn kì í yàn kú légbé wọn rìnrìn àjò kọ́dọ̀ lè ra búrẹ́dì lọ́wọ́ gbọ̀dọ̀ yẹn bá lọ gánmọ́ nísìn àbọ̀ lọ mọ̀lété náà mọ̀lété ò sí nù rìnrìn àjò mọ́ o mọ̀lété kò sí èèyàn ń rìnrìn àjò ní gbogbo ọ̀nà téèyàn bá wulẹ̀ wò ó fi wò ó torí náà gbogbo ẹni tí ń bá ń lọ mọ̀lété máa kírun rẹ pé bẹ́ẹ̀ ni ìṣe lóun ò kírun ní òun ọ̀bá wọn kì í òun lọ dáa inú tí ọ̀ tí kọ́sítọ́ọ̀mù wa ti ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ lè more than fifty percent ẹni tí ń ṣe mọ̀lété nísìnyí níbo wọ́n ń gbé ìlọrin wọ́n ń gbé ìrìn àjò lélẹ́yìn <laughs> o ìrìn téèyàn ń rìn kó tó dé mọ̀lété gan-an ó tó ìdí èmi náà rìn láti ilé mi kí n tó wá àyà yẹn kémi náà pé mi máa ń tà ti zango lọ́hùn wá mọ́dì àbí àìmbo ni aláṣẹ̀mí orí láṣẹ̀mí ni àbí kí n pé mo rìnrìn àjò nítorí ó ti pẹ́ orí bẹ́ẹ̀ o ṣe gbọ́ ẹ ní kúkúrú gẹ́gẹ́ example tẹ̀ mú wa èèyàn ń lọ láti Ìlọrin lọ Mọ̀lété ní ayé tá à ń gbé nísìnyí èso onírìn àjò kéèyàn sì má tanra rẹ̀. والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه